الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات الله فلا مضل له ومن يضلل فلا níbi pínpín ìgbàgbọ́ tiwa ní tó ní sí pẹ̀lú àlàyé ẹ̀sìn nípa bá ti wọn jọ sí ọmọ ọ̀sán àwọn ọ̀dà àlá. ní ìfi àtìlẹ̀ àtọ̀ nípa àlàyé àwọn nǹkan lò tí a máa ń lò bá tẹ̀ ní jẹun ní àbí tí a máa fi mú mi èyí ní ìdájọ́ ṣẹ̀yà nípa àwọn nǹkan lò yẹn. ìdájọ́ kí wá ní ìdájọ́ ṣẹ̀yà níbi eléyìí nígbà tó ta ti fara pé tó bá jẹ́ pé góòlù gangan ni wọ́n fi ṣe àgbọ̀dọ̀ ló irú eléyìí náà wá kọ́ kí ni àbí ṣẹ̀yà ìsìlámù kan sí. àbá sọ fún wa pé nǹkan àti tọ́gbàtú nínú záàbí arúgbàtú ìmáàlú ìná mọ́tàkọ́lù tó bá jẹ́ pé iná tó wá rà yìí tó bá jẹ́ pé góòlù ni fi ra nǹkan so eléyìí èèwọ̀ ni mọ́tìlákan absolutely láláì sí láláì dé pẹ̀lú kankan so irú eléyìí èèwọ̀ ni a gbọ́dọ̀ ló ìdòkú ni dáàtà òmùmí náà tó gbélé ìwọnú àkójọpọ̀ àpapọ̀ náà sùn àpapọ̀ ẹ̀rí tó wá nínú ìṣẹ̀lẹ̀ àti a gbọ́dọ̀ ló nǹkan tí a bá fi góòlù sí ara àbí gbọ́dọ̀ fi sílvà sí. àmà ń dára ti dọ́gba tó ń àmọ́ tó bá jẹ́ pé iná tó rán yìí tó bá jẹ́ pé sílvà náà ti rán kí èsì góòlù wàhíyà rẹ̀ sí rọ tí ó ti pọ̀ tó jẹ́ pé wàbá díẹ̀ náà níbi tí wọ́n ti rán níbẹ̀ fàyínàwó yàjúdù sèmán àdìnà tó níbẹ̀ yẹn sì ó lẹ́tọ̀ọ́ fún wa a lè lo tí wọ́n fi rán yẹn lè hadith anas ní rọ́bì aláwọ̀ àmì nítorí hadith anas ní bàálì rọ́bì aláwọ̀ tó sọ pé ẹ̀ńkásàrà kọ́dà rọ̀súlì láì sọ̀rọ̀ láwọ̀ àlẹ́ ìwọ̀sálàmù ó ní afẹ́ ife ànábì wa alaihi wasallam ní igbá tí wọ́n fi jẹ àti àti ìdẹ̀mẹ̀ ọ̀nàpẹ̀ ní àlùfàdà ó ní ó fọ́ ẹ̀jẹ̀ bá ti ó ló fọ́ ó nígbà tó wá fọ́ fàtàkọ̀dá fàtàkọ̀dá màkánà ṣáàbí sèkílàtà mẹ́fẹ́kọ̀ọ́ ó ní ànábì sallallahu alaihi wasallam ní ayé tó fi sáwọn tó fi báyìí ẹ̀rí wa látọ̀dá ní sallallahu alaihi wasallam ẹ̀rí yìí sì olóyọ ti fídọ̀ fún wa olóyọ ti ìdí jẹ́ sílvà fún wa pé a lè ṣe kí ni a lè lò tó wájú tí wọ́n bá fi sílvà lẹ̀ àbí wọ́n bá fi rán ojú nǹkan tí ó fọ́ ìgbà tó eléyìí wọn náà ní ẹ̀rí tó ẹgbẹ́ àbálẹ̀ ìkéléyìí náà ní òun náà kó sí abẹ́ ìdí àná sallallahu alaihi wasallam kò ṣe léwọ̀ lákọ̀ọ́kọ́ fún wa pé àbọ̀rọ̀ so eléyìí ah, ah, òun ni tó ní pẹ̀lú eléyìí. àlùsàlà sáàlìkà àlàyé ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta á ní yàtọ̀ ìfúpa òun náà ti tó ní ti pẹ̀lú àwọn ọ̀nà ìlú àwọn kìfìrí tábà sọ pé àwọn kìfìrí ẹni tẹ́ tí ìbá ti sèkú sùn ní òun náà làgbà lérò pẹ̀lú kìfìrí ó lè jẹ́ ti bọ iná ní ó lè jẹ́ ti bọ ọ̀sán ní ó lè jẹ́ ìyẹ̀wò ní yíyú ó lè jẹ́ náà ó lè jẹ́ àwọn kristian tó àyíká ló wọn. islam lórí ẹ̀ abá sọ fún wa pé aláàfin ti áàdì àti kùfà àti ìpìlẹ̀ nípa nǹkan ìlò àwọn kékeré fún ọ̀tí sí mùsùlùmí òun náà ni pé ó lẹ́tọ̀ọ́ fún wa nǹkan tá a lè lò ní ilà ilà olùbáṣepàdé àtàkùnà fa ìnáwó láyà tó ti sì máa lò á ilà bá àdàbọ̀ sí ha àyàfi tá a bá mọ̀ pé ẹ̀gbìn bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ̀gbìn bẹ́ẹ̀ bí ara nǹkan ló wọ̀nyẹn tó ìgbà yẹn ká tó lò á kọ́kọ́ pọ̀ síwájú kí á tó lò لحديث أبي ثعلبة الأنساني رضي الله عنه ولحديث أبو ثعلبة قال أصبحت قلت يا رسول الله قل صبيه إن شاء الله سبحانه وتعالى إنا بأرض قوم آل آل كتاب ó ní àwọn táwọn ń gbé àwọn alùpùpù ló kọ bẹ́ẹ̀ àwọn jù ló kọ bẹ́ẹ̀ àtàwọn kristẹni ló wà nínú táwọn máa ń táwọn ń gbé táwọn. àfàná àkùnrin fi àlìyá tì ní ìlànà bí sáà lè máa jẹ sáà lè máa mú nínú àwọn abọ́ wọn àwọn nǹkan ìlú wọn sáré náà lò ọ́ọ́lì àníṣàlá wa sọ́lá sọ pé láàtà kúrú fi hà ànábì ẹ má jẹ nínú ẹ má lò láti fi jẹun ilá àlà tẹ́jì òwe ìrọ̀ha àyàfi tẹ̀ bá rí mi lókù àyàfi tí ẹ bá rí mi lókù bá ti lù ha kẹ wá pọ̀ tẹ bá fẹ́ lò tó ń kúrú fi hà lẹ́yìn àjẹsí àti fi ní fi jẹun tó sábà lọ́wọ́ àdìsí àríkẹ́ ẹ̀kọ́ tó wà fẹ́ fún wa òun pé kí ló pàtàkì àtàkì sọ wa lára òun náà ní pé tẹ́bá wo àwọn ẹlẹ́sìn tí èsẹ̀ tuntun mi àwọn àkọ́kọ́ ń bẹ tó jẹ́ pé èèwọ̀ nípa wa báwo tó pé èèwọ̀ náà nípa àwọn náà onípìlẹ̀ o àmọ́ wọn ti sọ di ẹ̀tọ́ fúnra wọn gbogbo àwọn àkọ́kọ́ tí wọ́n jẹ àwọn gbà lé pé àwọn lè máa jẹ tó àwọn ń jẹ ẹlẹ́dẹ̀ nísìnyí lápèjúwe ara wọn ti jẹ ẹlẹ́dẹ̀ mùsùlùmí èèwọ̀ ni ká jẹ ẹlẹ́dẹ̀ wọ́n làwọn tó kàn án láìpẹ́ yìí wípé àwọn sàyẹ́ntì wọ́n tún lọ wọ́n tún wá sàwọn àlàyé kan nípa aburú ti bẹ lára ẹlẹ́dẹ̀ wọ́n ní bí ẹlẹ́dẹ̀ ṣe wà nísìnyí wọ́n ní kí èyí làágùn nínú àwọn ẹran èmi ní máa ń làágùn pé kò gbogbo àwọn ọmọdé tó jáde láàrin ọ̀hún náà inú náà yóò máa wà tó jẹ́ pé àwọn bí ekele ìgbóyún àwọn bọ́ọ̀lù ọwọ́ àpọ̀ ó pọ̀ gan níbi ara rẹ̀ wọ́n jẹ́ bá la ẹlẹ́dẹ̀ báyìí ṣe máa láwọn láwọn kan ní àìsàn dáná tọ́lú bá wẹ́ bíyàwó yóò fi dáná ó wà ẹlẹ́dẹ̀ láńláwá nǹkan tí ò dáa nínú ìṣẹ̀lẹ̀ àìsàn. ṣùgbọ́n àwọn eléyìí ti báyìí àfi ká sọ́ mùsùlùmí lára fún un ó lè tẹ́ bá àwọn ìjẹlẹ́dẹ̀ yìí tó bẹ̀rẹ̀ fi abọ́ rẹ̀ jẹlẹ́dẹ̀ sáni níìsì ó wá sí inú ojú kalẹ̀ wọ́n sì gbé wọ́n náà fi ń jẹun òórùn ẹlẹ́dẹ̀ òfin náà ti ní ìlú tó jẹ tẹ̀lé náà ẹ̀ tòun náà ló fa àwọn ọmọ sọ wa lára pé tá a bá rí ká ló kù tá a bá rí ká lò ní tòun tó bá jẹ́ pé àbáwá yín náà ká pọ̀ síwájú ká tó lò àwọn míì tẹ́lú sí àwọn jaja wọ́n jaja wọ́n kà fún kókò sí ẹ̀rọ gbogbo láwọn oúnjẹ ajá mùsùlùmí èsì jaja tó bá wá fi abọ́ rẹ̀ jaja tó ní ti tí wọ́n náà wá gbá bọ́ tí wọ́n náà ní gómìnà fi dá tó wá bẹ̀ ẹ̀ ṣe ajá omi ọbẹ̀ ajá èyí ò tẹ̀lé ni yóò ti máa ta àgbẹ̀rẹ̀ sọ́yà tó ń jẹ ìyà ìgbà tó jẹ́ ìwọ̀ tó àwọn tó bá kọ̀ bá àwọn míì mú sínú wọn kó ọkọ̀ sí kùn kankan wọ́n mẹ́rin ó ti kọ̀ mẹ́rin bá ní anabi sallallahu alaihi wa sallam sọ fún wa pé ma asara kẹfì ihu na kọrí ihu àrọ anabi ní ntí púpọ̀ rẹ bá ti máa ń wúyàn ní ìlà púpọ̀ rẹ máa ń intoxication yàn anabi ní díẹ̀ báyìí náà nù rẹ ní díẹ̀ náà mo ta tẹ́lẹ̀ ní ọmọ ọ̀dọ̀fọ́ tẹ́lẹ̀ ní ọ̀dọ̀fọ́ azọ́dọ̀ fún náà anabi ní àrọ́ àrọ́ kò náà so ẹ̀rí eléyìí kò ló fà tó pé islam tó fi kó sọ wa lára ká má bàa jẹjẹ fún jẹ láì mà ká má bàa mú ìmúkúmu láláì sí ní láláì mà. وأما إذا لم تقدم نجاستها بأن يكون أهلها غير معروفين ببشرة النجاسة àbáwa ń tó bá jẹ pé àwa mọ̀ bóyá yàtí a mọ̀ pé kò sẹ́ni bẹ́ẹ̀ níbi nǹkan ló wọ̀nyí àwọn òkè sí ìpè sí ìpè sí ìpè sí ìtọ́jú wà bẹ́ẹ̀ pẹ̀lú pé ká mọ̀ káwọn ẹni yóò á àwọn wọn mọ̀ kò ní àwọn nǹkan dọ̀tí bí àwọn ìjẹlẹ́dẹ̀ láti fi ìsọ̀rọ̀ nígbà tẹ́lẹ̀ kó yà ló mọ̀ ọ̀rẹ́ àwọn ìjẹlẹ́dẹ̀ ẹgbẹ́ àti àbáwọn sàmì náà táwọn ṣe tá a bá ti mọ̀ wọ́n mà wípé àwọn máa kò ní irú nǹkan báyẹn tàyí náà wọ́n yẹ sí máa lò aláyè yẹn sì yẹn lè lò èèyàn lè lò ó ẹ̀ anáwó sábàtà àná nàbí sallallahu alaihi wa sallam wa ashabahu akadu máa lò min mazalati min mazalati máa àbí fún ṣìkà nítorí pé ó lè lágbàdà nàbí àtàwọn sàhábà wọn gba ó lọ pani pẹ̀lú kótó rẹ̀ tó lè fi pani wọ́n wá ní ojú sàràlá wá tó fún àwọn lómi wọ́n sì gba omi wọ́n sì ṣèkìlì wọ́n lè fi wọn sàràlá. tó bá jẹ́ pé èrò gbọ́dọ̀ ló rárá ni lálá ìṣe tó bẹ́yà torí ẹ̀gbẹ́ ni tó ànábì bá ti fi ànábì bá ti gba irú omi báyìí ànábì bá ti lò wọ̀lẹ̀ àná nàbí Allah subhanahu wa ta'ala àbí Allah subhanahu wa ta'ala pàdé oúnjẹ àwọn àdàlìkìtà ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa wọ́n yà wọ́n kírísítẹ́nì Ànábì sallallahu alaihi wasallam ó ṣe é ní ẹ̀tọ́ fún wa wà fàájì yóò pàṣẹ mú náà ilẹ̀ iná àwà ní pẹ̀lú sílẹ̀ tó fún wa ní sìn ó rọrùn pé nígbà tó ń bá gbóúnjẹ yìí fún wa bóyá bọ́ òun náà ni ó ṣe fi òun náà ó fi gbé wa tòótọ́ àbábọ́ ọdún wa ní tàbá kan bẹ́ẹ̀ ní èṣe àbàtà ní ẹ̀dí èṣe ẹ̀gbin kí èjì ẹlẹ́jẹ̀ kí èjì ìjọba àwọn ìjọba àwọn tó ìwé lẹ́yìn àgbà kàmàdá gòlámù yahudi النبي صلى الله عليه وسلم إلى قبل شعير وإهالة لسانها فأكل منها gẹ́gẹ́ bó ṣe tún ilẹ̀ náà nígbà nàbìsọ̀ láwà lọ sọ́lá pé ọmọ yahudi kan ọmọ jù kékeré kan ọwọ́ àti ànájà ní jẹun ọwọ́ àti kàdàbí wa jẹ ní jẹ bẹ́ẹ̀ kan ṣe látara wíìs àti bí òróró bí ọ̀rá àkàtà tí wọ́n yẹ wá òní bí jẹ ọwọ́ àti ànábì kàdàbí wa jẹun ànábì sì ní bá ànábì sì bá jẹ ẹ̀wọ̀n ní ìsìn so ọ̀rọ̀ kan ti wá kọjá láàrin tó yẹ pé ó yẹ ká yan wípé ìsìláàmù fún wa ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa pé ká jẹun àwọn àrùn ìta àbí ká jẹ oúnjẹ wọn ká sì jẹ ẹran wọn ìsìláàmù ṣe lẹ́tọ̀ọ́ fún wa ẹ̀dí bá mi sì so àlàyé wa wà lábẹ́lẹ́ yìí lẹ́nu yóò kó tẹ̀tọ̀ ó tẹ̀tọ̀ náà ni so àyàfi àwọn nǹkan kan tó wá fi ń ṣe ẹ̀sìn wọn òun náà gbọ́dọ̀ jẹ́ lápòjú oríṣi oúnjẹ ọdún wọn lọ́jọ́ lásán lẹ́ẹ̀ bá jọ pé pẹ̀lú bíṣẹ́ ó lè fún ọmọ rẹ̀ lóúnjẹ ó lè dáná ó lè ọmọ wájú wá jẹ àmọ́ tó bá jẹ́ pé wọ́n ṣe ayẹyẹ ọdún wọn èyí gbọ́dọ̀ bá wọn jẹ oúnjẹ wọn èyí gbọ́dọ̀ jẹ oúnjẹ wọn nígbà yẹn èyí gbọ́dọ̀ jẹ ẹran wọn nígbà yẹn èyí gbọ́dọ̀ jẹ kankan tó bá fún yàn lẹ́kùn nígbà yẹn nígbà tó bá ń ṣe ọdún wọn lójú ọdún wọn tí wọ́n ṣe yìí ọdún tí ọdún tó bá ìsìlámù rí àwọn onímọ̀ sọ pé ọdún wọn yìí bákan méjì nínú kó jẹ́ pé ọdún tó rí rẹ̀ náà ń lò tán látọ̀ látọ̀dọ̀ so àmọ́ tó bá wà ní ìrọ̀lẹ́ òtọ́ náà nígbà táwọn ìwà kan sọ̀lá wà lọ́wọ́ sálàm ti dé òfin Islam ti ní o ti wá pa gbogbo ẹ̀ rẹ ọdún méjì náà ló yẹ kájọ máa ṣe kájọ máa gbà rẹ kásọ̀tọ̀ àwẹ̀ kájọ ṣe ọdún iléyà so tó máa ti wá láwọn ní ṣe láwọn ṣe lẹ́yìn ìwọ gbọ́dọ̀ tó wá bá wọn ṣe kíni ọgbọ́dọ̀ tó wá bá wọn yọ oúnjẹ ọkọ̀ ọkọ̀ jọ ṣe látara pé kó bá wọn jẹ àti tó máa lọ sí tournament sport nígbà tó ti wọ́n tó bá aláyé náà máa ṣe tó àìní kan ṣe lélẹ́ yẹn o èso wọ́n tó bá aláyé náà máa ṣe ọdún tó lápẹ́ yóò ṣe láyé òun náà nìyẹn máa ṣe. àwa mùsùlùmí ìdí apá máa ṣe tá a bá rí àbí tá a bá ti tán sí náà láà máa ṣe bí ẹni tí ò jẹ ẹ̀dẹ́ tó tí ò program kankan tí ò plan ẹ̀dẹ̀ fúnra rẹ̀ tó mùsùlùmí ní plan ó dẹ̀ lé tó ọdún táwa mùsùlùmí ọdún mẹ́ta ni méjì ní ọdún wa ní máa wáyé lọ́dọọdún òun náà lọ́dún àwẹ̀ ọdún tó yá ẹ̀rì àwọn a sì máa ń ṣe wọ́n nígbà tá a bá ṣe àwọn nǹkan méjì kan ní òkú ẹ̀sì ìsìlámù tá a bá parí àwẹ̀ kan òkú kan nínú òkú ìsìlámù á sọ nílẹ̀ tá a bá parí hajj òkú kan nínú òkú á sì òun náà lọ́jọ́ jimá òun náà lọ́gbà tó jọ jimá yìí àwọn súnà ní sọláwà ní sọlá awẹ́wẹ́ jimá ká múra dáadáa ká tètè dé jimá ká wọ àkókò tó ní àkókò rẹ wà àkókò máa tó tí o gbà tí o bá gbọdọ̀ jí ẹ̀dì bá mi tó eléyìí súnà ní sọláwà ní sọlá ló wà tó mẹ́ta òun náà lọ́kọ̀ wa bẹ́ẹ̀ má tó lọ lè sọdún mi tó bá ti àyọ jimá òun ní ọ̀rẹ́ sí ọ Allah subhanahu wa ta'ala ti fi látàrí ìgbésà àbíọ́ tó fi ti irú àwọn ọdún báyìí. Náà المسألة الرابعة على يورو إليكني الطهارة في الآلية المتخذة من جلود الميتة ثالثة مرة pẹ̀lú àwọn nǹkan lò tó jẹ́ pé wọ́n ṣe pẹ̀lú awọ òkú méje ẹ̀sìnbà awọ awọ òkú méje wọ́n máa ń ṣe àwọn nǹkan mẹ́ta wọn fi ń rọ mi pé pé awọ ni wọ́n fi ṣe ẹ̀sìnbà awọ ni wọ́n fi ṣe irú àwọn nǹkan báyẹn kò ní jẹ́ pé kò ní jẹ́ pé kò sì ní jẹ́ ìgbà awọ ni ó fi ṣe so irú àwọn ọ̀nà báyìí tó wá jẹ́ pé awọ òkú gbèdé ẹran tó kú sí òkú ọbẹ̀ awọ ẹ̀ wọ́n wá lé òkú fi ṣe ní sọ́lá sáà lè lò ó. jésù mẹ́ta ní ìdàdúdú bá fáwọ́rọ́ wàjá lọ́sẹ̀ máa lò awọ òkú gbèdé ewúrẹ́ àgùntàn bàkúnmí màálù ẹ̀ kí ló dúkù tẹ́tí mọ́tà àwọn ẹran dàgbọ́n àgbò ewé ẹ̀ àgùntàn so irú àwọn wọ̀nyí tí wọ́n bá kú tí ò bọ́ bẹ̀ awọ wọn nígbà tí wọ́n bá ti pọ́n awọ wọn ó ní bẹ́ẹ̀ tí wọ́n pọ́n awọ ẹran pẹ̀lú ó láwọn kẹ́míkà míì kan máa ń lò sí ó sì láwọn ewé míì kan máa ń lò látọjọ́ tí ó ti fẹ́ ti fẹ́ ṣe pé ewé yẹn ni ó lò papọ̀ mọ́ omi òní ó fi rẹ́ ṣe tó wọn afá awọ ara rẹ̀ ẹ̀dùbà wọn náà náà tó ti ní àdìbà àdìbà wọn ti ní wọn ti fá wọn ti fá awọ rẹ̀ tó tán láti ṣe báyìí à ó lẹ́tọ̀ fún aláṣẹ kìíní láti lò ó ìfáwọ́lì yìí torí ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam sọ pé àyùmọ̀ ìhà àbìnúbí anábì ní gbogbo awọ tẹ́ ẹ bá ti tán ti pọ́n awọ báyẹn anábì ní kọ̀ọ̀kan o àwọn oṣù máa ń kojú wa látara bá ti pọ́n ta dídú ojú òkú nígbà tá a ti pọ́n awọ yẹn awọ ti kí ni awọ ti ti tó máa wàlẹ̀ àtàwọn sallallahu alaihi wasallam márùn-ún àlàáṣá anabi sallallahu alayhi wa sallam kọjá níbi ẹran eh, ewúrẹ́ kan òkú ewúrẹ́ òkú ewúrẹ́ kan tí wọ́n gbé kalẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan anabi wa kọjá bẹ́ẹ̀ ọ́n anabi sallallahu alayhi wa sallam máa sọ pé hàlà afọlù ìhàbà ha fàdábàbò anabi gbé mú lè yọ awọ ewúrẹ́ yìí náà wà lórí pa awọ yẹn fàdábà òfin náà sàǹfààní. káwé ní sábì sàǹfààní wàkọ́lù ìnáhà mẹ́ta wọn fún àdéhùn pé òkú méje máa ní ó mà kú kò bọ́ bẹ́ẹ̀ ní àdéhùn wa sọ pé fàyínàmá ó ní ma àkùrè ha jíjẹ rẹ̀ nìkan òun náà ni wọ́n ti lé wọ̀ fún mi. látara di eléyìí àwọn ọmọ àti pán ó ti lẹ́tọ̀ọ́ fún yàrá ti sàǹfààní mi èèyàn gbọ́ ọlọ́dún tó bá ti pán ẹ̀yẹ́ lè fi ṣe pamọ́ o owó lè fi ṣe pamọ́ ẹ̀ owó lè jẹ́ náà ni ẹ̀ dára nígbà tó ti gbé àwọn ah, sọ pé tẹ́ bá ti pán ó ti má rárá o kò mọ́ fún jíjẹ kò lè mọ́ fún jíjẹ láíláí nígbà tó ti tẹ́ àmọ́ ó máa ń mú nǹkan míì bẹ́ẹ̀ lápòjú oríṣi kábi ṣe bàtà àbí kábi ṣe báàgì ẹ̀dí báàgì àbí kábi ṣe bẹ́ẹ̀lì àbí kábi ṣe àwọn nǹkan míì tó máa ń ní ẹ̀dí báàgì pé pé pé kábi ṣe ìlú lẹ́tọ̀ọ́ ìlú lẹ́tọ̀ọ́ rárá àrọ́ mi ẹ̀dí báàgì máa ń gbàgbà bí a ṣe kábi wá pọn ní àbí a fi ṣe ìlú àbí àwọn abẹ́rẹ́ ṣe bàdí kò lẹ́tọ̀ọ́ ẹ̀dí Islam ẹtì bá wọn so a gbọ́dọ̀ fi ṣe nǹkan tí ò lẹ́tọ̀ọ́ nínú islam so alẹ́ fi ṣe bàtà kọ́lá alẹ́ fi ṣe nǹkan bí a nǹkan ìmúmi tọ́mọ bí ẹ́ nígbọ́ ìjà ìkìnnìyàn yẹn lè lò ẹtì bá wọn ẹ̀yọ́ àmọ́ irú nǹkan ní tẹ̀sí àìkírun lọ́dọ̀ tó a ní pé irun rẹ̀ wà bẹ́ẹ̀ àlejò tí rẹ̀ bá wà bẹ́ẹ̀ o bá pa àtàwọn nǹkan nígbà máa ń lò àwọn lẹ́gbẹ̀ẹ́ àti ń lò ìdọ̀tí ìdíje ni ó ti jáde kó bẹ́ẹ̀ kò jáde nígbà yẹn ọdún bá ààyè lò àwọn bá fi awọ tí wọ́n yọ ẹ̀dùn bá nígbà tá ẹ̀rọ tá a dín náà yọ awọ rẹ̀ so ìyá lè tẹ̀sí ni ìyá lè máa fi kírun ọ̀tá wo bá ti máa gún ọ lójú so o lè máa fi kírun kò sí àlọ́ tí ní eré náà so òkú bèbè tá à ń sọ ní òun náà ni òkú bèbè pé tá a bá ju náà ni ó sọ di ẹ̀kọ́ fún ayé jẹ àwọn ẹni tá a bá ti lè ká jẹ àmọ́ ẹni tó bẹ́ẹ̀ di náà kò ṣeé jẹ awọ rẹ̀ lóòrè tó ti kò lè má bẹ́ẹ̀ du ajá bẹ́ẹ̀ jẹ́ ẹ̀hẹ́ báwo ti ní ká ọgọ́rùn tó du ajá o dúró náà ni àbójútẹ́ ojú ẹlẹ́dẹ́ ẹ̀dí láàrin àbójú lóṣù àbójú kẹ̀yìn àbójú lè sọ di ẹ̀tọ́ tó awọ rẹ̀ náà àrí tẹ́kẹ́ ni àlè mú ara tó nígbà ìjọba wò ní sí àwọn ẹlòmíì jíjẹ náà ní àmọ́ ìjẹun ní sí àwọn ẹnìkẹ́ èsì awọ lásán gan ó ní bí àwọn òkú gbèsè àwọn oṣù máa jẹ ẹjọ́ àmì àwọn ẹ̀yẹn jẹ́ orí òkú gbèsè àwọn tí wọ́n lọ ra òkú ẹ̀ẹ́dúnṣù <laughs> lọ́jà òkú asírí lọ́jà òkú òkété ẹjọ́ àmì òkété lọ́jà ẹ̀ẹ́dínlọ́dúnrà àgbo ejò ejò oríṣiríṣi ọ̀pọ̀lọ́ nǹkan ọkọ̀ gbogbo ẹ̀ tún wàhálà ẹ̀dí bá mi sí ó lè máa ro pé òjẹ́ dàrẹ́ tàbí oníjó oníjó nǹkan ọmọ ìpàlá òjẹ́ náà èèwọ̀ náà ló jẹ́ ẹ̀dí bá mi òkú méje èèwọ̀ <laughs> òun náà ló jẹ sínú ẹ̀dí bá sáàmù ní àmọ́ ìjẹ́ ẹ̀dí bá mi ti wọ kánúwá kánú wá bọ́ sí èèwọ̀ pé èèwọ̀ òkú ti ṣe ní tò ní wọn dábàá jẹ ní islam ẹgbẹ́ bá mi sùn wọ́n á mú wọ́n á jó wọ́n á dúdú wọ́n á rò kókò wọ́n ní ìlà mi. wọ́n lé àwọn ẹlòmíì wọ́n dá ìgbẹ́ ìgbẹ́yìn ẹ̀sìn àti ìgbẹ́ àwọn ọ̀dọ́ lẹ́nu ọ̀fun wa ká jẹ ìgbẹ́yìn ẹ̀sìn àti ẹranko tó bá ń jẹ̀gbẹ́ gan ká jẹ ẹ̀wù gan ó dé wọ̀ fún wa ẹ̀sìn àti ká wá sọ pé ìgbẹ́yìn ẹlòmíì ìgbẹ́yìn ó ti kú nǹkan fún yàn ó jó ó jó bẹ́ẹ̀ ó ti ní oògùn tajà ní kó máa la ẹ̀sìn àti ìgbẹ́yìn ó ti gẹ̀ sílé òun náà tó tọ́jú rẹ̀ dáadáa ẹjọ́ ẹni yóò máa la ẹlẹ́mí ògùn sọ yẹn ní ògùn sọ ní ògùn kìíní ó gba àwọn ẹ̀dùn báyìí wàlá èsù ní lẹ́jẹ̀ èsù náà ló fẹ́ ká máa ṣe tọ́lọ́mù òkẹ́ ṣèkọ́n ó fẹ́ ká máa kọ́ ká máa takò àlà lọ́sùn hàn wọ́n dàrá gbogbo àwọn nǹkan ẹ̀gbin àwọn nǹkan àdọ̀tí òun náà ni ó máa pe òun náà ni ó máa fi tẹ́sí fáwọn èèyàn rẹ̀ pé ẹtún sọ fún wa ẹni náà lọ lè wá ajá tí mọ́tò bá pa ẹni náà lọ lè wá ajá tí mọ́tò bá pa dé títí tó òun láti ṣe iṣẹ́ òun ẹni kọ́ lọ lè wá yìí tára sápa gbogbo nǹkan tí ó dáadọ́ lágbára lágbára lágbára ẹ̀dúrà ni ẹni tí ó máa wá nínú orúkọ rẹ̀ kiri tí kíná pé ẹran tí mọ́tò bá gbá ẹ̀dúrà ni tó bá gbá sí àbókété òkété tí mọ́tò bá pa ṣe títí tó ta ẹni lọ́jọ́ kan bá sáré sọ̀kalẹ̀ ẹni wọ́n láwọn ìjọ pẹ̀lú ẹni wọ́n sáré sọ̀kalẹ̀ iṣẹ́ ti rí kí ẹ̀dìbà gbogbo àwọn ọ̀tọ́ báyìí ní sọ̀rọ̀ láì lọ́sí ògbà ìsìlámù sọ ẹ̀ka jìnnà aláta àgbọ̀pá níbi ẹ̀mọ̀hábọ̀ àti omi pé abúlé àkàtọ̀ ni pé àjọ gbé ọgbọ́ pẹ̀lú àwọn ọmọ Ọ̀rúnmìlà àwọn ọmọ Bàtálá àwọn ọmọ Odùduwà abúlé àkàtọ̀ náà ni pé àwọn nǹkan ẹ̀sìn tí wọ́n àwọn nǹkan ẹ̀kọ́ tí wọ́n wọ́n ti wá sí kí wọ́n ti wá kó wọ àárín wa àárín mùsùlùmí náà wà á rí sí tí ò dáa mùsùlùmí ò rí sí tí ò mùsùlùmí náà ló pa nǹkan láwọ́ yóò fi sápá ẹ̀dùbà ní awọ kí ló pa ló sì kí hàn ẹ̀dùbà ní awọ ẹkùn awọ àmọ̀tẹ́kùn awọ kìnìkan gbogbo àwọn kan láwọn ẹ̀ tí gbogbo eléyìí ti láì kò sí nǹkan tó fà níbo la ti níbo la ti dára rẹ̀ nítorí pé àjọ ń gbé pẹ̀lú àwọn ta ni àwọn Yorùbá tó jẹ́ pé Yorùbá ti ìdá Yorùbá òrìjìnà Yorùbá ni wọ́n pilẹ̀ pé àwọn ọmọ kankan láì dá kò sí tí ò dá lọ́dọ̀ so ìdá sí lọ òun náà ní pé kí tó bá ti jẹ́ pé nǹkan tí ààrẹ dún táàlé kú láti jẹ́ ní islam ìwé eléyìí náà káàkó bá ti kú àwọ̀ ẹ̀ náà kò lálàáfíà amma sha'ruha fa huwa tahir ay sha'ru laylati al-mubahatu al-aq fi hali al-hayat so wọ́n ní irun rẹ̀ ẹgbà ní irun nǹkan òkú gbélé tó jẹ́ pé èèwọ̀ ní fún wa ẹgbà ní káàkiri ẹran rẹ̀ nígbà tó wà ní ó wà láyé ẹgbà àti irun rẹ̀ òun náà tó fi òun náà lẹ́tọ̀ọ́ so kò é ṣe kò é ṣe kò é ṣe èèwọ̀ fún wa ó ní àmà láhàmú fàyínáwó lẹ́yìn àmọ́ ẹran tí ẹran rẹ̀ tiẹ̀ èèwọ̀ ni o wọ́n hàrọ̀ àkùrù èèwọ̀ sí ká jẹ́ ìkọ́lì sọ̀láwà àríwọ̀sálà nítorí Allah subhanahu wa ta'ala nítorí Allah subhanahu wa ta'ala sọ pé ilà ayẹ̀kúnà lẹ́sàdán àwùdámà masuhan àwùdámà ìdírí fàyínáwó lẹ́yìn ó ní ta ṣe lẹ́kọ̀ọ́ fún yín òun náà làwọn àgbà tó bá jẹ́ òkú gbèsè àwùdámà masuhan àbẹ́jẹ́ ìsàn ẹ̀rọ àwọn ẹ̀rọ ẹ̀jẹ̀ màálù wọn wá gbà sí kan wọn làwọn fi ṣe wàhálà wọn sì máa jẹ ẹ̀jẹ̀ náà ni wọ́n jẹ èèwọ̀ ni a gbọ́dọ̀ jẹ ẹ̀jẹ̀ àwùdá náà fi sí àbí ẹran ẹlẹ́jẹ̀ olùkọ́ àdìlà mọ́lẹ̀ yóò ẹran ẹlẹ́jẹ̀ ìdè wá jẹ́ ọ̀pọ̀ bíi dosẹ́ka ni ẹ̀jẹ̀ wà sí àtiwọ́ tó ṣe lọ́bẹ̀ ní gbogbo àtiwọ́ tí wọ́n jó fún tó ní lọ́sẹ́ka ọdún náà ti gbó fẹ́ náà ìwọ̀ náà ni ìwọ̀ náà lè ń jẹ́ o fàyínà wòlíì àlọ́sàn án náà wọ́n darí gbogbo àwọn ọ̀dà yìí ẹ̀ẹ́dínlẹ́ káàbọ̀ sí ní àgbọ̀ dédé ẹ̀sìn àbáwá sọ fún wa pé wàyà sùn dábùú bìtẹ̀nzíìsì adá wọ̀lùkọ́dọ̀ alẹ́ ní káyọ̀ tó dé ọ̀nà táàbù wa máa pọ́n àwọn tá à ń sọ yìí yóò máa ń ṣẹlẹ̀ látara pé ní látara pé ká fọ ká máa kó òdìdí àwọn ìdọ̀tí tó wà bẹ́ẹ̀ ìwà sọ́ọ̀tì wá dín tùdọ́ọ̀fù ilẹ̀ náà kàlímẹ́tì wà bẹ́ẹ̀ pẹ̀lú àwọn kankan máa ń fi kú omi so gẹ́gẹ́ bí iyọ̀ nísìnyí wọ́n máa ń lò áwùdìnàbà alìmàrú kàlùkọ́rọ̀bí àrùn nínú èdè lọ́dọ̀ àwọn lágbáwá ewé táwọn máa ń lò tí wọ́n máa fi pa ọba ìtúwò rẹ̀ papọ̀ mọ́ omi òun náà ni ewé tá pè ní alùkọ́rọ̀ àti kíni àti àrùn so Yorùbá náà lè ní tiẹ̀ ó ní ewé kíní kan lẹ́wàá òun náà lẹ́wàá fi kún jáde pa àwọ̀ rẹ̀ kò sí ìgbàgbọ́ tó burú bí eléyìí náà wàá máa máa láàtò nílò zaka fàyínà òlàyà tó wó so ìta tẹ̀síwájú náà pé èyí tí àbá bá ju tá a lè jẹ́ tó àwọ̀ rẹ̀ yóò ní máa wò wàhálà hádà ọ̀jìn tó lè rà wọ́n ní torí ìdílé yìí àwọ̀ mùsù olóńgbò wàmàdúnà ha ìlẹ̀kẹ́lẹ̀kọ́ làyẹ̀ tó wò bìtà àtàwọn tó ké olóńgbò ẹ̀sìn bá nínú tá a lè jẹ bí òkété bí òkúté bí a sí gbogbo rẹ̀ àbáyé ní sùn so àwọn ọmọ náà kò sí ní kò lè má ọtí bá mi lábàá bí apá àwọ̀ rẹ̀ ọ̀rọ̀ dáàmì ti hálì àyà kọ̀ ọ̀rọ̀ wọ́n làwọn wá jẹ́ pé ó ti ẹ̀mọ́ nígbà tó wà láyé ṣe ìpolongo ní sùn ó mọ́ nígbà tó wà láyé ẹ̀ àlejò ní olóńgbò tó bá tọ́ ń bọ orin ìsìnkà tó ṣe àwọn Yorùbá la ní wọn pa kọ́ àmọ́ bóyá sáyẹ́ntìkálì ó dé tú nítorí olóńgbò olóńgbò bá tọ́ ń bọ mí ẹ̀dí bá àyàfi ànábì òsọ bẹ́ẹ̀ pa àgbà tá a bá rí dáwọn onímọ̀ ṣègùn ẹ̀dí bá sáyẹ̀nsì bá fún ẹ̀ pa pé ìfẹ́ olóńgbò tó bá ti rẹ̀ lọ́dún ìlà ni máa pa kọ́ pé àwọn tó bá jẹ́ pé àdìọ́kàn Yorùbá àbí Yorùbá tó pa àwọn kàṣẹ́ kí ni àwọn kan mú mi wọ́n sì máa pa bọ́ wọ́n sì máa gbà bẹ́ẹ̀ àrùbẹ́lẹ̀ ìwọlé láíláí ẹ̀dí bá àbí ká فإنه لا يطهر بالذباب so àfààní tá a ṣe léwọ̀ fún akájẹ́ so awọ rẹ̀ ẹtí bá ti tó bá ti kú tán so awọ rẹ̀ a lè lo awọ rẹ̀ kò sábà ní kankan wà ní bẹ́ẹ̀ wà kò láti wà kò láti sọ yàrá sókè ọ̀rọ̀ kúkú ọ̀rọ̀ níbi tá a sọ fúnra wa ní àyè òun náà ní pé anna kulla hayawanin òun náà ní gbogbo ẹran tó bá ti kú wàhúwà mi mà àkúlì láhàm tó bá jẹ́ pé ẹran tá a máa jẹ ẹran rẹ̀ ni fàyín nà jíjà hu yẹ kúrò bìbì bá awọ rẹ̀ tá a bá ti fún awọ rẹ̀ yóò sì ní awọ ti má o ti ṣe lónìí ọwọ́ ni wàkúlù àyàwá nìlá gbogbo ẹran tó bá wá fún wàlẹ́ sàmì mà àkúlì láhàm tí ìbá ti pé ẹran tá a lè jẹ ẹran rẹ̀ Islam fa ìgbà wá fàyín nà jíjà hu là yẹ kúrò bìbì bá awọ rẹ̀ bó ti wà ń sìn awọ rẹ̀ ò pẹ̀lú pé a pa awọ rẹ̀ tó léyìí òun náà ní àkórí ọ̀rọ̀ tí ó wà ní abẹ́ bá a ti máa ń lo nǹkan àlò tó bá yẹ pé wọ́n ṣe látara sí látara awọ ẹgbẹ́ gbogbo àwọn eléyìí báyìí àwọn adájọ́ kọ̀ọ̀kan tó ṣe pàtàkì fún wa tó ká mọ̀ tó yẹ ká sí ìṣòro ṣe ni kó ṣe àìmọ̀ nípa rẹ̀ nítorí pé kí ni ara ẹ̀sìn wa náà wà nǹkan tá a bá lò nínú ẹ̀sìn tó jẹ́ pé tá a bá lò yóò jẹ́ kí ẹ̀sìn wọn pé àlọ́ aláwa yóò jẹ́ alábàárà yóò jẹ́ kí wọ́n pé tó láti fún wa ká máa ká sì máa tó fi ká sì máa lò ó. ìtò tẹ̀lé òun náà ni ọ̀dọ́ kò máa jà àlùbáàbù àfáàrí ọgbà ọ̀rọ̀ ẹlẹ́kẹta bí kọ̀dọ̀ ìlhájà ti wà dáadé àtó ní ti pẹ̀lú kọ̀dọ̀ ìlhájà kí ni alábàámọ́ tó kọ̀dọ̀ ìlhájà òun náà ní kí wọ́n fẹ́ sí kí wọ́n fẹ́ sí ìgbọ̀nsẹ̀ o fẹ́ bí o fẹ́ bí àbùkátà o fẹ́ kọ́ bá mi àbúfẹ́ ṣe kí ni àbúfẹ́ ṣe màṣẹ. ẹ rí i pé Yorùbá Yorùbá náà máa da à Islam ẹ̀sìn Islam àwọn nǹkan tó bá jẹ́ nǹkan ẹ̀gbin àbí nǹkan tó bá jẹ́ nǹkan òwò ara ọkùnrin àbóbìnrin Islam máa ń ṣe kí ni ó fẹ́ ká ló ń tì ó fẹ́ ká máa lá padà káàkiri máa pe gbogbo nǹkan tó ṣe Islam náà máa ń ṣe kí ni ó máa ń láti ṣe ni láti fi Islam láti so náà ló ti pè ní kọ̀dọ̀ òwò àjà ẹni sọ ìyá àbáta àtúbẹ̀rẹ̀ lọ àtúbẹ̀ di àbáta ẹ̀dùbà ẹni tó ti gbọ́ yé nítò fẹ́ ṣe kò ní ìkọsẹ̀ wà láwọn ọ̀nà pé mo fẹ́ ṣe kí ẹni tí ìjà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ ẹlòmíì kó ìyá tó kó ti sọ́bà wí síláì ó ti ní lára gan bó ti dákọ̀ ẹ̀gbin tó fẹ́ lọ lè ṣe ó ti kó ní abà á mo fẹ́ bára ìjà ẹni tó lọ mo fẹ́ ṣe dá ẹ̀dùbà àtìgbọ̀ márùn ẹ̀dùbà mo fẹ́ wọ ọba gbogbo àwọn ọ̀gá àwọn ìsìn islam máa tẹ́lẹ̀ ní máa ń tẹ̀sí náyà àwọn nǹkan láti tẹ́lẹ̀ ní láti má bàa máa fẹnu ba àwọn nǹkan tí àgbẹ̀ká máa fẹnu gbà wọ́n bí ẹja tó máa sáà yìí àwọn àlàyé ọ̀rọ̀ lóríṣiríṣi ó wà lábẹ́ báàbù tá a sọ yìí àlùmọ́sálà tó wù lá àlàyé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ àlùsíyá wọ̀lùsíyá bá a ti máa mára pẹ̀lú omi bá a ti máa lo omi bá a ti mára gbàgbà bá a ti gbàdà bàbá wẹ̀ kúlé dá wàlìsìtìmá àti bá a ti máa lo òkúta àbáwọn nǹkan mí náà ní ìṣẹ̀lẹ̀ ìṣá wàkíyà màrí iná àkọ́mọ àhàrù àti àlàyé nípa pé kò sí táà lè ṣe tá a bá ti lo nǹkan ní ìta lòkúta ó ti mọ́ náà lò ẹgbẹ́ àdúmọ̀ lómi tá a bá ti lo omi ìdúró láti ta lo òkúta òun náà làlàyé tá a bẹ́ sí fúnra wa àlìsìjá ìjọba ń pè ní àlìsìjá ìjálàkùnrin òun náà ní pé ká ṣe kí ni ká mú ẹ̀gbin títí tí máa jáde lọ́nà méjèèjì tẹ́gbin tí máa jáde lára ká fọ̀ ọ́ ká má pẹ̀lú kí ni èyí máa pẹ̀lú omi. gbọ́dọ̀ pé ní àṣẹ̀bẹ̀rẹ̀ òun náà níwájú dáàtúntọ̀ àti ẹ̀yìn dáàtúyàgbẹ́ ẹ̀fẹ̀ ọ̀nà méjì tí ìgbẹ́ ti ń jáde òun sì ká mú ẹ̀gbin kó bẹ́ẹ̀ òun náà láti so a wàlìsìmáà náà pè ní àlèsìmáà òun náà ní mẹ́sàn-án ìtọ́ àrírí mọ̀bá Ah, òun náà ní ká ṣe kí ni ká ká nu ẹ̀gbin yẹn kúrò ní ara wa pẹ̀lú kí ni pẹ̀lú kankan tó máa ń ó sì jẹ́ ẹ̀tọ́ fún wa mùnà kí n kàlẹ́ àjà tó fún ìka yẹn náà lè má nǹkan ó lè kí nǹkan yẹn kó fún wa gẹ́gẹ́ bí òkúta àtàwọn nǹkan míì ẹgbẹ́ bá ń sùn dábí aṣọ yankájú wọ̀láwì yìí wọ̀nyí ti àdúmọ̀ àti àkọ́rù tábà ti lò kan ẹgbẹ́ bá ń sùn kóti dé ìkejì náà alólómi àtúlò òkúta lè kó ti dárí káàdì nàbí sallallahu alaihi wasallam tó kó fẹsẹ̀ ìlàlọ́dà nàbí sallallahu alaihi wasallam nínú hadith Anas bin Malik radiyallahu anhu àbáwá Anas bin Malik nàbí sallallahu alaihi wasallam yadkhulul khala ẹ̀kùlé ó ní ìfà áhìlú àná láti bá ń wọ ẹ̀kùlé máa ń lọ lè ibi àbùkátà adẹ́sì ni òun wàá gbé òun àtọ́mọ kan ọmọ kékeré kan ó láwọn wàá gbé ìdá wata mìíràn àwọn ò gbé nǹkan tí a máa fi rọmi àwọn rọmi sí lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam wà á nà zàdán àti ọ̀pá tí ànábì sallallahu alaihi wasallam fi máa mú lọ́wọ́ wà ẹ̀ sẹ́ńtì ìgbà tó ànábì wà á lo omi yóò wá fi yóò wá fi àmà ara rẹ̀ nígbà tó wá fi àbùkátà kan wà ní Aisha radiyallahu anha bẹ́ẹ̀ náà ni wọ́n àdínkù Aisha radiyallahu anha tó wà nínú musnadu imam wa Ahmad قال وصلاه اذا ذهب احدكم الى الغائب وني عليه الصلاه والسلام كان كان باتي لو تشوتي بيا بكاتا ري eh كان كان باتي لو انكولي ó ní fàlìyẹ̀sẹ́sì ti sàlẹ́àfà tí àjà ó ní kó mára rẹ̀ pẹ̀lú òkúta mẹ́ta kó lo òkúta mẹ́ta láti fi láti mára rẹ̀ pàìnáhà tó ti wo àdùn tó pé mẹ́tẹ̀ẹ̀ta òkúta mẹ́tẹ̀ẹ̀ta tó bá ti lò ó tó ti wo àdùn ìyá ni ó ti fi ó ti ti ṣe àmàrà náà nìyẹn wàlùsì náà láti ṣe ìyá wa táwa lo òkúta yìí àìmọ̀ àmọ́ ṣe pẹ̀lú òkúta àwọn máa yẹ òkúta ẹ̀dùbà bẹ́ẹ̀ bí igi ẹ̀dùbà àbí ewé ẹ̀dùbà kó má jẹ́ ewé tó lẹ́gbọ́ àbí kó ewé ewé tó ewé bí ewé tó níwèé èkó dà tí máa hún yàn tó káwọ ewé tí ó bá ti ń lò ẹ̀dùbà mi sì kàmàlà bí ìlú wa láti fẹ́ bí àwọn abiyá kájì ẹ̀sìn bá mi àbí àwọn ewé tó bá fẹ̀ tó bá fẹ̀ dáadáa wọ̀lọ̀ káṣá àbí bí ibi pákó ọ̀nà àbídá àbẹ́ bẹ́ẹ̀ lọ ìdáná nàbí sallallahu alaihi wasallam tó bá mi sallallahu alaihi wasallam dáná ẹ̀sẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ìyá ọ àlámi máa lo òkúta tó àlábàá tábìlì máa lo òkúta náà làwọn onímọ̀ fi àwọn àgbà nítorí náà tó lè mára bí òkúta wọn fi dé pàbá nínú ìdájọ́ ibi àrísí ní àlè máa lò tábà bẹ́ẹ̀ lo nǹkan yìí àá gbọ́dọ̀ lo nǹkan tó kéré sí mẹ́ta àgbọ̀rọ̀ lo ewé tó pé sí mẹ́ta àgbọ̀rọ̀ lo igi tó pé sí mẹ́ta àgbọ̀rọ̀ lo òkúta tó pé sí mẹ́ta nítorí pé àmínú hadithu Salman radiyallahu an ó ní nahana nabi sallallahu alayhi wa sallam an nasẹ́yì an nasẹ́yì adìyẹ̀mí anabi kọ̀ fún wa pé ká má máa lo ọwọ́ ọ̀tún wa láti fi tábà ẹ̀dínlá ẹ̀mí ọwọ́ ọ̀tún wọn náà lóbi olóbi jẹun wọn náà lóbi tábà wà á nà sẹ́yì adìyẹ̀ akọ́sí ama má máa máa pẹ̀lú tó kéré sí òkúta mẹ́ta wàá nà sẹ́yìn yá lọ sí ẹ̀yìn àwọn ànábì sún kọ̀ fún wa pé ká má máa lo ìgbẹ́ ẹ̀dí wa ti gbé àwọn ẹranko kan ẹ̀dí wa ti bá ìyá ajá ní ẹ̀dí ajá náà máa lé ní òkúta rí ẹ̀dí wa ti bá àwọn ọ̀gbẹ́ mi wá àgọ́dọ̀ ló ká fi ní ká fi mára àwọn àti àbí emu ẹ̀dí wa ti nínú àdìdì mi ànábì sàlàyé fún wa pé ó jẹ́ inú oúnjẹ àwọn nǹkan ni ẹ̀dí wa oúnjẹ àwọn àjẹmú ni ah, so wọ́n máa wá sí kíni wọ́n wá fi ẹ̀mí sí òdìbà òsì ẹ̀ máa ta ẹ̀ ká lè mú àbí kó máa kára mẹ́yà pé ẹ kó wo jẹ òun náà ní ẹ̀mí sí kíni òun náà ní ẹ̀mí sí ẹ̀mí sí so ibi láti dúró lálẹ́ ìtọ́jú ọ̀dà Allah subhanahu wa ta'ala nípa tó ní sí pẹ̀lú àdìsíyá òsìmá ó tún kó àwọn àlàyé ọ̀rọ̀ míì tó tún wà ní abẹ́ àwọn tó ní sí pẹ̀lú ìdájọ́ tàbá fẹ́ bí abùkátà lọ́lá kọjú sí àwọn àyèwò láti mọ bí abùkátà àwọn àyèwò ló gbé ìwòsàn àtàwọn bí abùkátà bẹ́ẹ̀ torí ẹ̀ lábẹ́ àbúrádà bẹ́ẹ̀ ètò yìí yọ́ máa ṣẹlẹ̀ sí àórí abẹ́ àwọn sọ́hánù ọ̀la lọ́gbà sí àyẹ̀wò àgbọ̀yé ẹ̀sìn fún àyẹ̀wò ní dáríga wàlúwàlú àlẹ́ ìkàlà ọ̀sán bá wà ní muhammad Thank you torí pé a fi ìjọba àkejì ìjẹ̀bẹ̀yàwó nípa àìkejì. wọ́n ní àwọn ẹranko kan bẹ́tẹ̀ tó ń kìlẹ̀ wọn ká jẹ wọn ẹ̀tọ́ nípa nínú ìṣẹ̀lẹ̀ Islam àmọ́ látara pé àìsàn wọn máa lé wọn máa ń jẹ ẹ̀gbin ẹ̀gbin àwọn ìjẹ́ bí a jẹ́gbẹ́ tẹnu dájú wọn fẹ́ ságbẹ́ ẹ̀gbin àwọn ẹ̀gbin báyẹn ẹ̀gbin àwọn ìṣẹ̀lẹ̀ tó pé táà kò lẹ́gbẹ̀ẹ́ ìgbẹ́ ìyàn náà ni ẹ̀gbin àwọn tó pé ìgbẹ́ ẹran àti ìtọ̀ ẹran gbogbo àwọn eléyìí sì kìí ṣẹ̀gbẹ́ o ìgbẹ́ ìgbẹ́ ẹ nínàmúkọ ẹ adìẹ kìí ṣẹ̀gbẹ́ ìgbẹ́ ewúrẹ́ ìgbẹ́ màlúù ìkọ́ wọn gbogbo àwọn kúrò àmì kìí ṣe ẹ̀gbin ètùbà ìkọ́dà nínú ìwòsàn wọn a máa fi ó wà ní ìwòsàn lórí sọ̀rọ̀ àwọn ìṣọ́lá pé ìtọ̀ ràn fúnmi ètùbà àmì sì a máa fi kékeré a máa fi ṣe ìwòsàn tó tàbá yẹ tó mọ ìwòsàn mí náà ìwòsàn tàbá yìí wọ́n á jẹ́ pé ìkọ́ bẹ́ẹ̀ tọ̀ màlúù ni àbí nínú ṣẹ̀ríà Islam ẹ̀sìn bá wọn sí. náà tó àwọn bàbá yìí sì tó ẹgbẹ́ àwọn wa máa ń jẹ ìkàtà àmọ́ sí ẹ̀gbin bẹ́ẹ̀ gbé èèyàn àbí fọ́ èèyàn jẹ́ kí ẹ̀gbin ni kí ni ìdájọ́ rẹ̀ eléyìí náà ń pè ní àdìdàlára ẹ̀sìn bá wọn sí nínú ṣẹ̀rí nínú kókó. tó ìwé bàbá yìí tí máa ń jẹ ẹ̀gbin èèwọ̀ ni wọn ká jẹ tó àmọ́ àwọn onímọ̀ nípa pé kí wọ́n sàlàyé máa pé ìwé bàbá wọn tàbá máa á dé mọ́lẹ̀ pé á pé yóò máa jẹun ẹgbẹ́ àti yóò sì máa yàgbẹ́ tó pé yóò ti digest gbogbo àwọn nǹkan tí jẹkújẹ tó jẹun ẹtí bá mi sì tó ti digest ẹ̀dá tí omi tà ní kó ní ìgbà ẹ̀jẹ̀ má tó pé lẹ́yìn ìgbà yẹn àbàrà wá sí àbàrà wá jẹ àmọ́ ìlú dédé ta ìlú jẹ nǹkan yẹn ta ìlú jẹ ẹ̀jẹ̀ yẹn àìjẹ kí ni àìjẹ lásìkò yẹn torí kó ti kí ni ó ti jẹ ẹ̀jẹ̀ sínú wallahu ta'ala a'lam. wàhálà sàlámù alaykum. Ah, ẹ̀rọ tí àwọn tí ó bá yẹ ṣé tí yorùbá ṣe ti ṣe àṣì ìyẹn lè gbé. náà wọ́n ní ẹran tí àwọn tó bá ṣe tuntun bá pa ẹjọ́ bá lọ sí i pé ṣé a lè jẹ́ tó bá ṣe ní sí láìsí. tó Quran sọ fún wa ẹjọ́ bá lọ sí pé oúnjẹ àwọn arúgbìtà àwọn kristian oúnjẹ wọn aṣèké àṣẹ ní ẹ̀kọ́ fún wa. so Islam Quran sọ fún wa òun náà ó máa àwọn àwàtí ń bẹ lọ́wọ́ àwọn kan tí wọ́n máa ṣe. so ìtàn máa gbé wa fún wa kò ní ìtàwọ́ tẹ̀sẹ̀ ẹ̀sìn bá ń ṣe pé àyìn ah, kó lẹ́yìn ṣe kó lẹ́yìn ṣe ara o àmọ́ ìta bá bá wọn bẹ́ẹ̀ ó jẹ́ pé nígbà tó fẹ́ dúró sí wa fẹ́ dúró sí wa ní á ah, lórúkọ Jésù ẹ̀sìn bá ń ṣe kó wa bí dùn irú ẹran bá wọn sì nínú àwọn tí wọ́n pè nǹkan mí sí lẹ́yìn Allah subhanahu wa ta'ala ni. sọ àmọ́ nǹkan tá a bá ṣe nínú àkókò rẹ̀ tá a mọ̀ pé ní ṣe retí islam fún ma lórí báyìí islam ní ṣe bá lẹ́yìn ọgbọ́n ọdún ẹ̀rí òfin dé yóò ní nǹkan tó ń rí gbà wọn pé ẹni kò rí dáadáa o nǹkan míì tó ń ṣe nínú tóun tó ń rí ní ṣe ní ẹtí bá wọn sí so irú àwọn kan máa ń wọ́pọ̀ dáadáa nínú àwọn ẹ wo ìgbà kan ní ṣe wọn láwọn kan máa ní diabetes wọn ní wíìtì nǹkan máa jẹ àbí ẹtí bá wọn sí wọn máa jẹ àwọn nǹkan kan wọn ní wíìtì ẹ gbà wọn sí wíìtì tà gan dáa wíìtì ló dáa ọkọ máa jẹ wíìtì àwọn èèyàn ń pè wọn ṣe ògbẹ nígbà tó tó yá ní sí oṣù mélòó àbí bí ọdún kan sẹ́yìn ní sí ní wíìtì òjì ẹ̀tún dáa wọ́n ní wíìtì òtún dáa pé láàbù oníkan tó máa jẹ nǹkan ṣe ọkà bàbà ẹ̀jẹ̀ bá ṣe sáyẹ̀nsì náà sáyẹ̀nsì náà wọ́n làwọn fi rìn ẹ́ so inú ẹ̀ ló bá ṣe pé mùsùlùmí ò dúró lórí ìgbàgbọ́ rẹ̀ tí àwọn àlẹ́gbà ti sọ fún wa so wọ́n lè lọ ó lè takò wọ́n báyà ṣe ní wàhálà fún pé pé àwọn ìbára padà sí ẹ̀ ẹ̀jẹ̀ bá àwọn ògbọ́dọ̀ máa ń fi ìgbàgbọ́ wa dá sáyẹ̀nsì bá ti sọ. torí pé àlẹ́ sọ̀rọ̀ àwọn àlọ́ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan ti pẹ́ níṣẹ́ tó yẹ pé àwọn èèyàn ń torí ẹ̀ wọ́n ń tako Islam àwọn èèyàn ń torí ẹ̀ wọ́n ń fi ẹnu àbùkù kan àwọn sàbí ànábì látara àwọn ọ̀rọ̀ yẹn tó jẹ́ pé nígbà tí sáyẹ́nsì padà wá di pé ojú sáyẹ́nsì là dáadáa nísìnyí wọ́n wá di pé a kiri ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ inú tá ànábì sọ̀kalẹ̀ òun náà ní esi sí ànábì ní tí esi bá ń lè pé ẹsẹ̀ bọ́ tó bá kọ́ bọ́ àbẹ́sẹ̀ tó kẹsẹ̀ bọ́ ìyẹ́ rẹ̀ bọ́ tẹ̀ mú oúnjẹ mú tẹ̀ jẹ àbí ìgbàsẹ̀ fẹ́ mú ànábì ní ẹ kí pọ̀ dáadáa ẹ̀jẹ̀ bá ẹ gbogbo ara rẹ̀ bọ́ kẹsì ẹ jẹ nǹkan yẹn àbí kẹ́ mú kò sí àgbàdo ṣe yìí ànábì wa nítorí pé ìwòsàn ìbẹ́ àwọn bẹ́ẹ̀ di ẹsẹ̀ rẹ̀ kan ìwòsàn bẹ́ẹ̀ di kejì tó bá ti ti tààrùn bọ́ lẹ́yìn náà bá ti ti ìwòsàn bọ́ yóò pa àìsàn rẹ ẹtì bá wọn sùn nígbà yẹn nísìnyí àwọn èèyàn fẹ́ fíṣà àwọn sàkáàbù sí àbúrò rẹ yọ wọn fẹ́ fíṣà àwọn orientalist àwọn tẹ̀sùkú wọn bẹ̀rẹ̀ sọ̀rọ̀ kúsọ nípa Islam àmọ́ ní àìpẹ́ jìnnà jìnnà jìnnà nísìnyí tó abúlé àwọn èèyàn àwọn sáyẹ́nsì láti Germany pé pé wọ́n sì wájú nípa rẹ̀ wọ́n sì bá bẹ́ẹ̀ lóòótọ́ nípa ìsìsì ẹ̀wọ̀n nísìnyí káwọn ti wá wọn gbà fún ti pé eré yóò bá làkà yìí sẹ́wọ́n kò ní bá làkà yìí yẹn ní ẹni tí làkà ló bá fi wọ́n ju sẹ́lẹ̀ mọ́ra rẹ̀ kò ní bá làkà yẹn. so àmọ́ ní sinmi àgbà yẹn sáyẹn sọ pé mo ṣe yìí nù irú wọn ní sẹ́yìn máa wá jà wọn ló ṣe wá ti kí wọn ṣe wá gbà gbọ́ so àwọn ní sinmi sáyẹnsì lànàbí wọn sáyẹnsì lọ́wọ́ wọn. so táwọn bá fi fún wa àgbà gbọ́ làkà sallallahu alaihi wasallam wí wallahu ta'ala a'lam subhanallahi wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. ẹ̀rẹ́ bèrè. náà. dákun ní sábì tá a máa ra dákun bó ni jíjẹ rẹ̀ torí pé àmọ́ bí a ṣe ń dùn. ẹnìkan bẹ́ẹ̀ ṣèlérí wọ́n wá gbé e lọ olóòwò yìí ó tó wá lọ fún un tó tó wá lọ́lọ́ fi látọ̀rí jẹ́ mi tó lè ṣe wa pẹ̀lú ọ̀rọ̀ àwọn jẹ́ǹkà ah, tó. ní àwọn ẹran tí wọ́n tọ́kì àbáwọn nǹkan pé nǹkan ẹ̀tàn ẹ̀ ṣe àwọn kírísítẹ́nì ní aláwùjọ